ọba lọ́la àdúrà ńlá ńlá láwọn everybody ń ṣe àwọn kan ṣe ń pò àfúnṣò ìfòkà àwọn yẹn gan oríṣiríṣi advice náà fún wa nípa iṣẹ́ wa yìí àtàwọn ń show love sí wa gan. wọ́n ń show love gan ẹ ṣeun ẹ ṣeun Suskido kí ló dé ó tọ́jọ́ mẹ́ta. bàbá mo wà náà ni kò kàn ń kú náà ni bọ́ mo sì wà. ó sì wà. ẹ mọ̀ pé kò ṣẹ̀ṣẹ̀ di pé wọ́n ń sọ wípé àwa la wa ń dún mọ́ hmm. àwa tá a bá kọrin bí àyìnlá hmm. torí ẹ bá mi ní wípé àwọn ọmọ òṣùpá la yọ lókèrè tán pariwo gẹ̀ẹ́gẹ́ tán yà fọ́tò òsíà tán sọ wípé wọn lé alájà ní bá mi tọ́jú àlómọ o ṣeun o ṣeun jẹ́ ń sọ jẹ́ ń béèrè yàtọ̀ sí pé ká forin forin lẹ̀ jẹ́ ká kọ́kọ́ yanjú eléyìí ná báwo làlómọ̀ sí jẹ́ sí ọ. Ah, ẹ eh, láta ewa mhm. alẹ ní baba gba alẹ ní ẹlẹgba gba. o ti tán ẹlẹgba ẹ mọ dé o ẹlẹgba àgbà bàbá àgbà ẹyin èèyàn tẹ mọ torí ẹyin ara lẹni ìsìn ká mọ yọlẹ ó yá àlómà bó o ní Suskido ṣe jẹ sí ọ. <laughs> bàbá ẹ tó bá ní pé ọ̀yàn ń lo ọgbẹ́ ẹ̀pẹ́ ẹ̀kọ́ kọ́mọ ìgbà ẹni yìí kọrin tó tún tó súnmọ́ orin téèyàn kọ onímọ̀ hmm. kọ́kọ́ rí hmm. gbà yẹn gbà yẹn mo kọrin omi tuntun ti rú nísẹ̀ ẹja tuntun ti wọ́ bẹ́ẹ̀ ẹ sọ fáwọn pẹjapẹja tó ń ju ìwà wọn sódò hmm. àwọn tó tóbi nìkan ajú sódò tó rẹjà ńlá ńlá ń bẹ lómi nísẹyìí hmm. ọ̀rọ̀ tí ń dírísù pẹ̀lú sọskidò hmm. sẹra wa méjèèjì yóò mọ ìyá ni wa tabari iléeṣẹ́ tó fẹ́ bá wa dòwò pọ̀ àyè tí sísílẹ̀ òwò ńláńlá ni ẹ máa gbé wa. sẹ́rí ní ìsìn ẹ lọ kọ́lẹ̀ bẹ́ẹ̀ bá kúrò lórí ètò bí promoto bá gbẹ̀yìn méjèèjì ní ìsìn kó lọ years sẹ́yìn combination àwọn kan bẹ wọ́n pè combination àbí ní ìsìn ẹ kàn jẹ́ ń ṣe yín lẹ̀ ìṣẹ́jú méjì mo fẹ́ lọ tajà o family lẹ́yìn méjèèjì ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ gbà lẹ́nu ara yín ìṣẹ́jú méjì ó yẹ jẹ́ ń fi yín lẹ̀ jẹ́ kí bọ̀dà kọ́kọ́ bẹ̀rẹ̀ àbí ó yá. ẹ̀yin tó mi abínibí lélẹ́yìí o ẹ wo abínibí lélẹ́yìí kì í ṣe ti akọ àtẹwọ́ lábàlá wa mi ò mọ èèyàn tó à ń kọ́ ẹ̀bùn ọlọ́run ni ẹ má ṣe béèrè bó ṣe jẹ́ ẹni ọlọ́run fẹ́ ló má yàn kì í ṣe ọ̀rọ̀ agídí bèèyàn bá sógun kòjó lórin ò láyé ń bí tó sẹ́sọ orin tó lọ́jàwé ohun tó bá ń bu irọ́ ni kò lè tó yìí àti ọlọ́run àmì ara ni torí inú ààrẹ òjíṣẹ́ ọlọ́run mà ló ń gbé ẹ̀yin tèmi mi ò tí ì kọ́ rẹ́jẹ́ kọ́ ló ṣe dọ̀dọ̀ mi kúlukúlu inú kun mi yá sọ̀rọ̀. Àjàní tí n bá ń kilẹ̀ wọn a máa lọ́ orí ń kilẹ̀ o tí n bá ń kilẹ̀ wọn a máa lọ́ orí ń kilẹ̀ o orí àná. Àjàní inspiration náà nínú olórin mà tó ti dé bẹ́sẹ̀ mọ̀ pòrin ọgbọ́n ọlọ́run lójógún ẹ̀ fún wa àṣàtèdè ọlọ́run lójógún ẹ̀ fún wa kì í ṣe tẹnu nínú olórin Àjàní mọ̀ pé am capable nínú olórin àsìkò yìí o mo wá ní pé ẹ̀bẹ̀ mi náà ni èmi tán ti rò pin láti inú kíni láti inú oyún gbà yẹn pé ńlẹ jẹ́ nínú èrò lòún tóbi gbogbo bá ṣe ń lé mi nínú ẹ̀rọ lọ́hún kẹ́mi sọ́skídò tí gbogbo èèyàn wí pé wọ́n ní sọ́skídò pomi ọlọ́gbọ́n sá ló ń kọ́ mo wá lé mi náà kọ́ pọ́pọ́ lọ dẹ̀nà ni mo fi jọ lọ́dọ̀ mi ṣe gbà mí àyìnlá. ṣé ń gbọ́ àwọn méjèèjì wọ́n jọ ọba orin àwọn méjèèjì wọ́n jọ ní omi ni wọ́n jẹ ọba orin wọ́n jọ ọba orin àtọ̀tún àtòsì àwọn méjèèjì rèé ọba lọ́la ń bẹ ń bí sọ̀skídò ń bẹ ń bí ẹ̀yin èèyàn wa ẹ ẹ ẹ gbọ́ orin lónìí orin gangan ẹ gbọ́ ẹ wá rí i pé ìyàtọ̀ ń bẹ láàrin ìdajì àti twelve ìyàtọ̀ sì ń bẹ láàrin half a dozen àti six ẹ mọ̀ ẹ jẹ́ ń lọ tajà mò ń bọ̀ náà. Back in my day, we had to go to school in person, but now things are different. different. West Midlands Open University lets your child learn at their own pace, from the comfort of their own home. With only their WIAC or NECO results, your child can get a quality education. And because we are an NUC accredited degree awarding university, you can be sure of their future. So, why not give them the gift of education? Enroll them in West Midlands Open University today. Call or WhatsApp us on 0704 700 for more information or visit our website at West Midlands University to apply for the January session. West Midlands Open University, empowering your child's dreams. Oh, Red, Red, Red the clock is a six. Or oh, Saudi. Saudi. gbajúgbajà ìpàtí àlùjọ táwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti máa ń fly ìkọlù ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn yẹn tó rẹ̀ o ó dé jìgàn lógún ẹgbàá síbẹ̀ smart code africa àti marben dynamics ló tún gbé ìpàtẹ àlùjù eré ìdárayá wá fún ìgbádùn yín ẹ wá wo bórin àti tògbà yóò ṣe máa ṣẹlulẹ̀ bí ọ̀wàrà òjò àwọn adẹ́rìn pòṣónú àtàwọn olólùfẹ́ yín lórí afẹ́fẹ́ ọ̀làwálé hamsat top striker pẹ̀lú ìkọjá kẹ́mọ̀ edwin paul the sage délé ọmọ wòlíì bàbá alárìíyá àti lẹ́kọ̀ ọ̀rọ̀ labí unade filam máa gbé yín tàbáyé pẹ̀lú dj ay lórí turntable king dr saheed òṣùpá olúfimá wọ̀n gangan ló máa dàjọ́ bọ́lẹ̀. ó yà jọjọ yìí o rep your club season six owó saudi gbogbo ẹ gbogbo ẹ ní all of grace jọgọ event center liberty nílùú ìbàdàn lọ́jọ́bọ̀ thursday september twenty eight twenty twenty three láago mẹ́rin ìrọ̀lẹ́ four pm ìwọ náà tara ṣàṣà lọ sí ìtàkùn àgbáyé m.betking.com tẹ̀síwájú pẹ̀lú kódi ib code one gbìyànjú láti ní ó kéré tán ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira nínú àpò àsùnwọ̀n rẹ kó o sì fi ìdánimọ̀ rẹ user sọwọ́ sí whatsapp number zero eight one three nine one nine one four three two ẹ̀ẹ́n tó bá tètè gborí wọlé sí o. Lágẹ̀lú FM àti Splash FM lájọ́ ṣàṣepọ̀. Radio Club season six owó Saudi orí wa wà ń bẹ̀. A lè sálọ̀nà o. ológìnní tàjòdè èkúté ilé ẹ paramọ́ nǹkan ràbàǹdẹ́ balẹ̀ sórí ìkànnì lágẹ̀lú fm nìbàdàn àjíbọ́lá akínyẹfà bàbá olómi ó balẹ̀ bàgẹ́ bí ẹ̀rà ń dẹ̀dẹ̀ ó dé padà. àjíbọ́lá akínyẹfà. ìpadàbọ̀ àbèjà fẹ́rẹ̀ bí ẹkùn ọ̀wàrà òjò balẹ̀ tá ṣàràṣàrà ẹ pàdé ajíbọ́lá akínyẹfà bàbá olómi lórí ètò kìlìbọ̀ tó lálẹ́ wù lórí ìkànnì yìí gbẹgẹdẹ gbiná orí ìbalẹ̀ ó yìí nǹkan lórí ètò gbẹgẹdẹ gbiná láti máa tún pẹpẹ ọ̀rọ̀ òṣèlú àti gbogbo ń tó ń lọ láwùjọ ilẹ̀ yìí níbi tá ti láǹfààní àti máa gbàlejò àwọn jàǹkàjàǹkà olóṣèlú àtàwọn tọ́rọ̀ ìlú kàn láàrin aago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo ọjọ́ sátidé ten a.m. to twelve noon àgbò tó tàdé mẹ́yìn agbára ló lọ mú wá gbàkangbẹ́kan ètò bíi dẹ̀ǹgẹ́ tó tutù lẹ́yìn tó gbó gbóná nú gbẹ̀gẹ́dẹ́ gbiná pẹ̀lú ajíbọ́lá akínyẹfà láago mẹ́wàá àárọ̀ sátidé lórí ìkànnì lágẹ̀lú fm tá a bá gbé kéèrè jẹgbẹ wọjà tẹrú ní gbọ́wọ́ ijó gẹ́gẹ́. ìrọ̀rùn ló dé ìrìn àjò mímọ́ sáwọn ilẹ̀ mímọ́ inú bíbélì fáwọn kìrìsìtẹ́nì ni ọpẹ́lọ́wọ́ kingdom map connection àjọṣepọ̀ tó gbọ̀ngbọ́n ó kingdom map connection ni? pẹ̀lú àwọn àjọ gbogbo láwọn ilẹ̀ mímọ́ tàwọn kìrìsìtẹ́nì ó ní ìrìnàjò mímọ́ tó bá ṣètò tí ó máa ń jẹ́ mọ́ni gbàgbé fún gbogbo kìrìsìtẹ́nì tó bá bá rìnrìn àjò kódà ẹni ọ̀wọ̀ bọ́lá táíwò àti evangelist dr bọ́lá rẹ̀ ni a máa ń ṣíwájú ìrìnàjò mímọ́ èyí tí kingdom of connection bá ṣètò. a máa ń lọ bí ìgbà bíi mẹ́fà méje nínú ọdún kan nítorí pé ibi tí àwọn èèyàn fẹ́ lọ tó sì yẹ kí wọ́n lọ ni ìrírí tí ọlọ́run ń ràn wá lọ́wọ́ láti fún àwọn èèyàn ó máa ń múnú àwọn èèyàn dùn púpọ̀. pè tàbí fi whatsapp ṣọwọ́ sí kingdom of connection lórí zero eight zero three four nine zero three four four eight email bọ́látaiwan joshua at gmail.com tàbí kàn sí ọ́fíìsì kingdom map connection ní forty two alafia street leba cultural center mọ́kọ́lá nílùú ìbàdàn kingdom map connection àjídára tó ṣe é gbẹ̀mí lè fọkàn tán nípa àrẹ̀ àjùmọ̀mọ́ àtàwọn kìrìsìtẹ́nì. ó bó ṣe ń lọ ètò tó ń lanilọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tò tí ó máa dé sétí gbọ̀nyín níkànnì lágẹ̀lú ninety six dot seven fm òkè gájò lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o. àlejò wa fótọ̀sẹ̀ yìí ni honourable isaac ọmọdéwu alága ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ ọ̀yọ́. bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọ́kùn yín ó ti wà ń kalẹ̀ tèmítayọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú ninety six dot seven fm òkè gájò òkè ọ̀gánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára. ẹsẹ̀ ń lọ lẹ́ẹ̀kẹ́ quality education, one that can open doors to endless opportunities. Then, look no further than West Midlands Open University. We are the first fully open private university accredited to award degrees by the National Universities Commission, NUC. That's right, no entrance exams. You can apply with your WIAC or NECO results only. We welcome students of all ages from 16 upwards. So, whether you're fresh out of secondary school or looking to get that degree you've always wanted, West Midlands Open University is the perfect place for you. You can get a business or social science degree in just four years. And with our affordable tuition fees, you can invest in your future without breaking the bank. So what are you waiting for? Step into a brighter future with West Midlands Open University. Study anywhere and at any time. Call or WhatsApp us on 0704 700 0167 or visit our website at westmidlands.university to apply for the January session. West Midlands Open University. Empowering your dreams. Lagulu FM 96.7. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ ti ń lọ sórí Facebook wa ti Lágelú FM tẹ̀sí lọ ń kí àwọn èèyàn ti yín bẹ̀ ẹ ṣe mo ti rí yín o Káyọ̀dé Ọláníyì ní ó yàtọ̀ bàbá àwọn ẹrú ikú olórin lẹ kó wáyé o mm, bẹ́ẹ̀ ni Káyọ̀dé Táílà láti làǹlátẹ̀ Alimat Adéníyì wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run a máa fún yín ṣe àmín Ọlálẹ́kan Táíwò sórí aláùsá wọn ní àwọn ọba orin family. it lexi money froze. kò ní jẹ́ ká ṣe àkànní ìyárí ṣe. nurudeen tijani only both of them get the mimicking aspect of ọba orin. ẹ tí ì rí nǹkan kan ẹ mọ̀ lọ sórí facebook wa lágẹ̀lú fm ninety six point seven ẹ lọ ṣíà ẹ ẹ wojú àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wò wọ́n kẹ́ wá wo wúfà tí ń jáde látẹnu àwọn méjèèjì. ẹ jẹ́ ń béèrè ẹ jẹ́ ń béèrè kankan ǹjẹ́ ṣé ó possible ojú ẹ̀ méjì tí mo rí ojú ẹ̀ méjì kúlù wọ́n sì ní ẹni tí ò bá kọrin fújì pé ẹni tí ò bá ṣiṣẹ́ fújì pé yóò ní nǹkan kan tí ó ti gbé mì ṣé bó ṣe yóò rí nù ọba lọ́la. àbá ẹ̀bùn yàtọ̀ sí n tó wúyàn sí ẹ̀bùn kò papọ̀ mọ́ pé nǹkan tí ó wúyàn sí pé nǹkan yìí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ́ kò papọ̀ mẹ́bùn tí yẹn bá wà ń lẹ́bùn tó bá mú nǹkan ó wù ú kó papọ̀ mọ́ra wọn mm. kò pọn dandan pé pé bá ń kọrin kó máa mú gbàgbé kó máa mú tí kò papọ̀. kò papọ̀ rárá kò papọ̀. ṣé ti gbọ́ báyìí ṣé ẹ gbọ́ ṣé àwọn ọmọ ọ̀ta ní kọ fújì bí. Ah, ọmọ ọ̀ta Hmm, tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o hmm. láyé ìsìn ọmọ ta àwọn airline tó dáa tó wà òkè yan ẹ lè bá ẹni àwọn pẹ̀sìn ní di fújì mọ́ báyìí ní di fújì báyìí hmm, kò sí mọ́. ẹjẹ ń ṣe báyìí ẹyẹ èèyàn mẹ́mọ́ lọ sórí facebook wa lágẹ̀lú fm ninety six point seven ẹjẹ ń ṣí sọ̀skídò lẹ́ǹṣẹ́jú méjì kí n wá ṣí ọba lọ́la lẹ̀ níṣẹ́jú méjì ẹ bá ṣí wọn méjèèjì lẹ̀ ìbéèrè ń bẹ pàápàá jùlọ ohun táwọn èèyàn fẹ́ràn ní style ọba orin àti style tiyín gangan tẹ́ ń lò kẹwàá wò bọ́n ṣe ń mú orin nínú ọgbọ́n ẹ jẹ́ ń ṣe báyìí ó dẹ̀ jẹ́ ń gbọ́ kúrò ń bẹ̀ jẹ́ ń gbọ́ kúrò ń bẹ̀ Suskido yá bá mú bá mú mo lè ní Àjàní orin ti dóde èmi ńlá gbọ́rin Suskido orin. Oh. ọmọ akóredé mọ́ndétọ̀ èmi ńlá kọrin zọskido orin wàláyé mo le lè ọba lọla èmi ńlá kọrin zọskido orin bẹ́ẹ̀ ajani ma pé ajá ní inspiration náà nínú olórin kò kí n sí orin ọgbọ́n ọlọ́run lójoogun ẹ̀fọ́ àṣàtèdè ọlọ́run lójoogun ẹ̀fọ́ ajá ní yàtọ̀ nínú olórin òun ló lè papọ̀ iṣẹ́ kò ní wálẹ̀ kọ́ lọ́n jẹ́ kí n lè rí wọn pẹ́ o Àjàní yàtọ̀ nínú olórin kò tẹ̀tẹ̀rẹ̀ torí ẹ bàbá mi sọ nǹkan kan wọn ni pé tabarẹ́ni tó lọ lọ́hùn ó ṣe tóun bá ń fẹ́ mí ń lọ́bẹ̀ ó fẹ́ papọ̀ ni tabarẹ́ni tó lajà ní òun kan tóun bá ń fẹ́ bàbá ẹ̀yẹn ní kọ́ lọ sọ Instagram kó fojú ló ń jẹ́ gbogbo ká kọ́sọ́sọ́ kìdó ṣàlàyé ń wí kódà ẹrin dírí mi à ló máa ọmọjọmọ lọ mo wá ní ọlọ́run ló ṣe yìí o èmi máa dọ́pẹ́ dá ọlọ́run ló ṣe yìí èmi máa dọ́pẹ́ dá tó bá jẹ́ téèyàn sẹ́ wá tí màá ṣeré gun sọlọ ń tó ṣe yìí ṣe kò mọ tó ṣe ni bàbá mo wá ní ọlọ́run ara ọba mi lókè mo dúpẹ́ <laughs> ọlọ́run ara ọba tó lókè mo dúpẹ́ gbogbo bọ́sẹ̀ lé mi wọ́n ń bá mi òtún gbé mi sẹ́ wọ́n lé mi wọ́n bá mi ìwọ ni mo rí maazị ndị ite ka ị má ìwọ ni mo rí ìhì Àjàní mi zọ́skìdò mo dúpẹ́ ló jẹ́ ní tábà ní pọ́ńbà rẹ lọ sí o ta ni mo ní nínú olórin ọ̀bọ̀ ń bẹ̀ nínú olórin kò kí n ń fọ ọmọ ọmọ lò lọ jẹ́wọ́ ìwọ sálẹ̀ yìí bàbá zoskido nínú lórí hun tẹtẹrẹ. o ṣeun o ṣeun idirisi aloma tẹ ti gbọ́ ó ti kí ó ti kí idirisi aloma ó ti jẹ́ kẹmọ̀ pé bàbá ó kí òṣùpá ó tún kí idirisi aloma pé tó bàbá kì kò sọ́jà kankan idirisi ẹyin tó èmi ọlọ́run ló sọ láyé o ọlọ́run ló sọ lẹ́yìn òtítọ́ mo kéré sẹ́rí gbólóhùn mi kábìtì ní ìsọ̀rọ̀ mi nínú ọmọ kábíyèsí ọbọ̀rin bàmí òṣùpá àdámọ̀ ni ọlọ́run ló fi síbẹ̀ nítorí pé photocopy nílé ayé yìí kò yí sí òǹtẹ̀dá hmm. bá ṣe tó já sí rọrùn òwò ọlọ́run ọba òkè ni ta ló ń sọ̀rọ̀ pé mo gbórin mi mo ṣẹ́ so ta ló ń pẹ̀gàn ìsìn ọlọ́run tèmi sọ́skìdò mo kọrin kò sọ olórin tó lè pa ẹ̀gàn mi tó lè pa ẹ̀gàn mi bólórin rí mi àmì yóò ṣe mo kọrin kò sọ olórin tó lè dìtẹ̀ tó lè dìtẹ̀ mi bólórin rí mi àmì yóò ṣe nítorí àdìtúwẹ́dẹ̀ lọ́lọ́run fún mi ìdírí àlùmọ́ ìmọ̀ ìjìnlẹ̀ nínú olórin ẹ̀rí ni òfin sólórin tó lè pẹ̀ gan mi tàbí sọ òtẹ́ mi tí a bèrè ìtọ́lọ́run wá fún torí yíndírí àgànbí lọ́lọ́run fi ran ìmọ̀ orin àdìtú ayédèrú òdà photocopy sani wọn àwọn wo àwọn tí ó gbà pọ́ bá lọ́la sálà wa tán jápá mọ́nú tán forin wọn tákù wa sàwọn ti gbàgbé pórin àwọn kò láwàá bá ọba lọ́la tán sọ ìdírí ìlòsòpàfi òṣùpá ò lè fẹ́ ni tó ń kọ́ ọ̀sà ó ti gbọ́ mi dáadáa kó tó fún mi lóyè gbogbo àwọn ìjọba gbé kínní kan là ń jẹ ó dùn wọ́n ni ló jẹ́ kí wọ́n wí bẹ́ẹ̀ kí ọmọ mi sọ́skìdò ìdírí ló wà fúru wọn sọ́skìdò ló má bá mi tì wọ́n ṣubú nítorí mo kọ́ ni pé àwòkọ́ṣe rere mo fẹ́ jẹ́ kọ́lọ́hún jẹ́ ń jẹ́ àwòkọ́ṣe rere mo fẹ́ jẹ́ kọ́lọ́hún jẹ́ ń jẹ́ lójú àwọn akọrin tí wọ́n wo omi ṣe é tán ní gbogbo ìṣesí ìsọwọ́ kọrin pèdè gàgàmà ló mọ́ wọn mo ní kọ́lọ́ ń jẹ́ kórì bẹ́ẹ̀ kó sàlékún ìmọ̀ mi kí n má ṣe jáwálẹ̀ òkè sani ààyè mi kí lè máa jẹ́ striker lójú àwọn tó ń hó mi ṣe torí mo kọ́ nígbà kan bàbá o hmm. mo sọ pé torí yín dídá kan bíi ẹ̀sìn lulare hmm. ìjì mèrè lónìí òkìtì hmm. ajá ló lè gbó ẹgbọ́n èmi àkànbí lèmi lórí tí mò ń kọ́ èyí láì fáyé fún gbogbo àwọn akọrin bóyá òun lágbájá ló mu ọ̀rẹ́ tí wọ́n mi ń kọrin wo mi wò ìyẹn ò ní kó máa kọrin onítọ̀hún ìwọ gan ronú jinlẹ̀ káwọn ayé mọ́ lógo òdì tìyẹ gan torí tẹ́nìyàn tó ń wo tí o bá ronú o báwo ni a ṣe wùwẹ̀ kọ́pí ló jẹ́ nǹkan ni pé gbogbo kọrin kọrin máa yá alákọ̀tán ẹ gbọ́ orin ní ìrírí ikọ̀ lákọ̀jù tí gbogbo ènìyàn wá fi ń lérò ẹ orí pónídìrí yóò ṣẹ́ sórin ẹ rí kan tó wà máa ń pọ̀ lọ́wọ́ ìfún àhín tó pàpà wádìí lórin kọ́ ọ̀ọ́ ọ̀rọ̀ sá lórin ká máa sọ̀ra ìdírí àlùmọ́ ká máa kọrin sóhun tó pa mọ́. àwọn in àwọn in eh, tọ́sídò. mi wá lè kọrin kí n má sọ kí ni yẹn kí ni tí bàbá ń ṣe ọ bí ndírí ṣe ń kọrin gan ó tún jí mi sókè rí mo fi ní ẹ mọ̀ pé ó jí sẹ́ni mi láti inú ìyá mi mm. èmi ni jésù nínú olórin tán ròyìn mm. mo lè tún ní maria gangan níyá mi mm-hmm. àbí ní Joseph gangan bàbá mi mm-hmm. because àìmọye ènìyàn lórí wá ti fún wòsàn mm. àwọn tí owó gan ti rí gbàlà lára mi. Suskido sọ́rẹ́dẹ̀ yóò bá àlàfẹ́ nkọrin orin fújì níbikíbi nílé ayé mm. ó yàtọ̀ mm. èdè yòówù tó mọ̀ tó lè fi kọ́ àfikún ní ìyẹn lè dàbí torí pábídí láfi ń kọ́mọ ní Yorùbá omele gángan ló ń kàn yín nínú orin ìyá àlùsáàkà ló máa ń torin sọ́nà bàbá ohun dúndùn ló ń fowó yọ lápò àlùjẹ̀nu orin ló máa méèyàn pariwo pẹ̀lú àtẹ̀wọ́ tẹ́ bá gbórin tó mì wọ́n mm. àwọn ọ̀jọ̀gbọ́n olórin wọn tún ní ká tẹ̀ síwájú mm. wọn ní báwo kájùlù ṣe bí yá ni ó máa ya mm. gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti ń pè lólórin tẹ́ ń pè lólórin tó mọ́ra rẹ̀ lólórin kó tẹ́tí sílẹ̀ ìkéde pàtàkì rẹ̀ kó wá tẹ̀lé wa kálọ̀ sínú ìmọ̀ orin. ẹ ẹ mò ń gbọ́ lọ́jọ́ ẹni pé ilé kọrin kí n mọ́ kí bá mi àyìnlá máa ń de tọ̀ ọ́ <laughs> bàmí ní bàmí ní bàrí ló lere bàrí ló lorin mm. but òṣùpá ló lere o bàbá ló lorin ìwọ tó bá tẹ̀ lóṣùpá tó bá ti máa jí àbí kó máa gan o mo rí kọ àwọn wèrè mm. wọ́n fẹ́ lọ fọ ọmọ wọ ọmọ because wọ́n fẹ́ gbàrà lọ́wọ́ alára ìrọ̀nà ń pa wọ́n mm. gbàrà sọ́lé orí dáza ìrọ̀nà ń pa wọ́n fẹ́ máa kọ́pì àlọ́mọ ìrọ̀nà ń pa. ọ̀sìkìdó ọpẹ́ ìtòrò ló lọ́gbọ́n orí fújì tá ń kọ́ ọ̀nà tó là ó là wà ń tọ̀ yìí tó dòwò hmm. gbogbo mọ́nísítà mo gbàyè mo lówó nídìísẹ́ fújì ìyáyé ńgọ́ mi sì rántí pé hmm. kèsì sí ọwọ́ èsì àwọn èèyàn kan ni hmm. mo kọrin kọrin tí nǹkan ló ń jẹ́ kẹ́ pẹ́ bàbá o barista ọlọ́run bá wa túnbọ̀ kẹ́ torí bàrí ló ní fújì òun la kọ́kọ́ fi ran bàrí ló ní fújì òun la kọ́kọ́ fi ran gẹ́gẹ́ bí ìyá ànábì orin tí a dá sáyé gẹ́gẹ́ bí ànábì orin tí a dá sáyé gbogbo àwọn ànábì tọ́lọ́run dá oníjọ́ láyé hmm. gbogbo àwọn ànábì tọ́lọ́run dá níjọ́ láyé gbogbo ẹni bá ń kọ fújì hmm. ìjọ àgbájé hmm. ó sọ wéré di fújì orin tí gbogbo ayé máa ń gbọ́ ó mú kúrò ní lókà orin tí àwọn dá gbọ́ parí lọ́lọ́run fújì fáwọn onífújì láyé ń bí òṣùpá ni lọ́dọ̀ music ọbùnrin tó lọ ń dá lọ́la. <laughs> ẹ ti ní pé bàrí ló lè o bàrí ló lórin màmí bàrí ló lè o bàrí ló lórin àgbájé ọmọdé yí mi ká. Mm náà ló sọ fújì dowó tó fọ fújì dọ́là bàbá ẹni bá sọ pé bàrúzà ti kọ àwọn wèrè hmm. tó tún ní dírígò mórí kọ tó ń dájà ni wọn kà ló ń kọ bí ní gò mórí kọ àwọn wèrè hmm. bàrí ló lérè o bàrí ló lórin ẹni bá sọ pé bàrúzà ti kọ hmm. ǹyẹn ń pẹ́ kan àyíndé máa ní titun jẹ nínú ọlá ọmọ agbájé lọ́lá ẹ mọ̀ pé ẹlẹ́dàá ó kú bàrí ó dẹ̀ bàbá ẹlẹ́dàá òkú bàrí ó dẹ̀dá because bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn òṣùpá láyé fẹ́ rí hmm. wàláì ẹ mọ̀ pé bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyẹn zoskido láyé fẹ́ gbọ́ táyé tí mo lọ súpà bá mi àyìnlá bá mi wàásù ọbọrin tó sì ń bẹ hmm. bá mi àgbà ìdírí tán tẹ̀ ń sọ òṣùpá yàtọ̀ nínú olórin àbọ̀ ń bẹ́ẹ̀ má fọmọ ọwọ́ mọ ọmọ lò lọ jẹ́wọ́ ẹni bá ti ń tẹ lóṣù pa lọ́lọ́ ọ̀hún kò ní ṣubú hmm, òkè láyé wọ́ lọ́wọ́ bá fẹ́ bẹ́ẹ̀ ni bàbá kò séèyàn tó lé nísàlẹ̀ ni mo fẹ́ o ló jẹ́ ni pé àwa kọ́ wáyé dúró lókè lónìí kò má dùn bàbá kìkọ́sẹ́ hmm, aláwa kọ́ Elédùmarè ló ní kó máa dùn gbèsè wa ń dùn fáwa ti Saidi mo fẹ́ kẹ́ mọ̀ pàwa kọ́ ọba mọ̀ ń bẹ lẹ́yìn wa. Ìdírísù bàbá mi lọ gbági lábàrá ooo. mo ti tọ́ wọn o. gbági lábàrá àpapọ̀rin òrìṣà orin àgbáyé. wọ́n ti gbètò lọ́wọ́ mi o. àjẹnunú ohun àfọ̀sẹ̀dé láàfin ọba. Hmm. ẹjọ́ yẹn wọn kojú inú òtẹ̀yìn ni màlẹ́ hmm. ojú òde táwọn nìyẹn ò lè ìbá wá ṣe pé wọ́n lójú inú bí ẹ̀yìn ta wa ẹ̀ e bá rí sọlọ́hún bó ṣe farahàn láwa hmm. ohun tó ń gbé wa ò kọjá tèèyàn lásán hmm. sàdákàtà bọ́bọ́ lọ́hún látara mi tòrò má jọ bí àlá o. Hmm fẹ́mi gan fúnra mi ó máa jọ mi lójú tó ní tó wà pa tó bá ń jáde lẹ́nu mi. kò yé mi náà. àṣírí mọ̀ mi kò yé mi gan fúnra mi. ó pọ̀. mo kọ́kọ́ lérò àwọn agbára àti bàbá tèmi jẹ́ lágẹ̀lú ẹ̀ máa lọ bẹ̀. nígbà tí n kọrin tó mm. fi bí mi mà ní jẹ́. àṣerọ́ ni àṣọ ọlọ́run ló ń dára o. Mm. òun ló ń gbénu mi tó fi yìí sí dán fún mi. Mm. nígbà tèmi gan ló jẹ́ kí n sọ̀rọ̀ wípé ohun tó ń gbénu mi yóò kọjá tèèyàn lásán sàdáńkàtà ọbọlọ́hún la tara mi. gbogbo wa ń pariwo mm. wọn lọ máa ló máa yẹ mm, mm. ọbọrin lọ lákẹyẹ nígbà wo ló dé ó kọrin ìmọ̀ tún ìmọ̀ ǹjọ́ i ìmọ̀ tún ìmọ̀ ǹjọ́ yìí mi sísìn ìdálẹ̀ ẹ̀yìn tèmi afẹ́fẹ́ ti fẹ́ fúradì yẹ́ ti sí gbogbo báyọ̀sẹ̀ mi sì ní lórí mi lè mímọ́ o mhm. wọ́n ti ń lára indiri ní ìlara kọ mhm. lórí ọba lọ́la orúkọ ara yìí mhm. wọ́n ní mo kéré ta ló gbé mi dépò yẹn mo ní bàmí òṣùpá ọba orin náà ni wọ́n ní má sọ bẹ́ẹ̀ mọ̀ pa wọ́n jù mí lọ wọ́n wá sọ̀rọ̀ ọba lọ́la kí n dọba mo ní ká sọ bẹ́ẹ̀ mọ kẹ́yẹ sọ bẹ́ẹ̀ mọ̀ pínrán ọba lọ́la kí n dépò ọba sẹ́rí nígbà ìwáṣẹ̀ nígbà tó ju àwọn èèyàn dúdú òun lẹ́nikẹ́ni tó bá lẹ́yìn ọba ló ti má ríra rẹ̀ gẹ́gẹ́ ẹkùn bí agbára bí kọ́ba ó kú ló máa ma sọ nítorí ayé alákatá ló máa ma jẹ nínú ìlú àwọn àjàyè yẹn tí a fi ṣàṣìṣe táwọn ìlú àfihàn àwọn òfẹ́ lọ́ba àmẹ́mi ní tèmi àmẹ́mi ní tèmi ẹ̀wò mi tún mi wò ó yàtọ̀ ẹ̀wò mi dáadáa èmi èso ọmọ tó ń bá alẹ́ jẹ́ ní tèmi mi ò gbàdúrà kọ́ bó ní sáláìsì kó má sì ju adé kó sopa máa tẹ̀síwájú tòrá wọn náà máa tún padà fọ́ bàjẹ́ mhm. gbogbo ẹ̀yin olóyè èmi kì í lọ́kọ̀ọ̀kan mhm ẹja kúrò ó níbẹ̀ òdò ọjọ́ ọjọ́ náà ná. ẹ ráwọ wèrè yẹn sàṣúná ń kọ ah, wọn mọ tó ẹ kán gbọdúmọ oh, ẹni pé kọ́ máa lọ báwo dàsà yẹn àwọn tó ń ta sí ẹ kọ́ máa lọ dàsà sàṣù eh, ṣe o tó ti ṣe fún ọ ní mm-hmm. àwọn tó ń bínú onígbà onírí náà o mm. àwọn wèrè tó yẹ kán gbà pé à ń lọ kálọ́dọ̀ yàtọ̀ kógun ayé máa já wọn mm. ṣùgbọ́n kán máa ìgbọ́rin tí wọ́n ń pè ní sàṣù ni mm. bàbá àgbà lẹ́sẹ̀kẹsẹ̀ wọn máa zẹ̀ àwa tó yàtọ̀ iṣẹ́ ọlọ́run lókè ni because mm. tó bá jẹ́ èèyàn wọn ti máa paná ogó o àwa tó yàtọ̀ ọmọ ọkọ̀dọ̀ ni wá. sọ́sídó o máa pẹ́ sọ́ra tó ní lákàyè tó wa mm. wọ́n kì í fi gíra kan fi wé gíráfì mm-hmm. wọ́n kì í gbọ́ gbọ́ púpọ̀ débi tàṣọ ìsọkúsọ torí sọ́kúsọ lọ́rọ̀ òpònú ọmọ polytechnic káfí wọ́n mọ prẹ́mì nǹkan ọ̀nà dín púpọ̀ òsì ra wọn sọ́ọ̀mọ̀ pé ọpọlọ tó wà níbẹ̀ àjùra wọn lọ ẹ jẹ́ ká ṣe ìbá fẹ́ni náà ò yá ṣe ìbá fún o. ẹ jẹ́ sọ fún iṣẹ́ àwọn méjèèjì náà náà ní fáǹsì tiẹ̀ o àti sàṣùṣẹ́ o àti kinní kan ṣùgbọ́n kí ló dé tó yẹ pé orin ọgbọ́n lẹ́yìn dìmú ti yín. ẹ bàbá akọni pé òtítọ́ ti má tẹ̀lé òṣùpá hmm. ìyẹn ò ní kí n má bú Pasuma hmm. sáfẹ̀jọ́ amáma ẹ̀gbọ́n mi hmm. àkàlà ni kò sí tó kàn mí níbi ìjà wọn nígbà yẹn ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo wájọ sàṣepọ̀ ni. ní ìsìn báyìí ẹ dákun ẹ̀mí wò ní ìsìn kò síjà mọ́nú fújì bó nínú yín ṣe dùn sí sọ̀s mi lóhùn. mo fọ́ fún wa ló mọ̀ bàbá mi hmm. gbogbo ọgbà yẹn ti bá pé ìgbà tán náà gbá ìdí gbogbo inú àríyá ẹ̀gbọ́n mo fi wò pé àló máa rà láyé nìyẹn hmm. èmi gan tó káyé jẹ bàmí ológo tó sọ ọ̀bọ̀n ń bẹ́ hmm. àwọn kan jẹ́ kán mọ̀ pẹ́ ní bẹ́ẹ̀ àná bí abẹ àlàyé ńlá nínú olórin èmi gbé fún tí n bá rà ló nílá èmi ò mo ti jí bàmí gbé mi débẹ̀ bí ẹni lọ tábù gan bọ̀ mi. kẹ́ ẹ wá sọ báyìí ní ìsìn báyìí bàbá àyìnlá gangan ní ìsìn wọ́n ti wá ń parí ìjà káàkiri wọn ò jà mọ́ ìgbólóhùn wo lẹ fẹ́ ẹforin káyìnlá ẹforin káyìnlá kí n gbọ́. àyìnlá mi máa bá bá àwọn sọ́n bẹ́ẹ̀ àjàní orí ti dé òhò ọmọ wọn lóje hmm. ọmọ wọn lé ẹ̀gún òhò èmi ọmọ lápúrìbò tó èmi ọ̀njọ́ ni ló jẹ́ ní àyìnlá yàtọ̀ nínú olórin ìbàmí zọ́ńbẹ́ hmm. dókítà aláró náà máa ń pẹ́ sayidi hmm. dókítà aláró tí wọ́n ti ń wo wèrè àgbáwo nínú olórin èmi gbé fún hmm. àwọn tí ó pé tán bá gbórin dáàdì mi wà láì lẹ́sẹ̀kẹsẹ̀ bá mi àwọn dápé hmm. wọ́n fi ní àìmọye nìyẹn lórí wọ́n ti fún wòsàn hmm. ogunlọ́gọ̀ èèyàn ti rí gbàlà lára mi mo ti wá fẹ́ jẹ́ ní tí mo fẹ́ jọ ní tèmi torí ẹ̀ mo fi ní pé ọlọ́run lókè mo dúpẹ́ lórí ayé mi àyìnlá àyìnlá bàbá mo dúpẹ́ lórí ayé mi o ẹ mọ gbogbo gbà yẹn tán lé mi wọn bá mi ṣèrí tó pẹ́ mo dàgbà tán wọ́n tún bínú ṣèyípo tọ́pẹ́ ọpẹ́ lọpẹ́ bàmí àyìnlá bàmí sẹ́rẹ́tì hmm. àti mọ̀mọ́ mọ̀mí àmọ́ pé mọ̀mọ́ tó ń wí hmm. ẹgbẹ́ kẹ́mi mọ̀mọ́ àjàní ẹjẹ́ hmm. ń dúpẹ́ àyìnlá dá yé ń sọ̀rẹ́ mo dúpẹ́ wọn ní sáyìí dán bàbá wàá gbà yìí gan olóòmọ hmm. ẹkùn ẹni yìí ni wọ́n hmm. tábàdé lọ́fọ̀ ọmọ wa mọ̀ ọmọ lè lọ jẹ́wọ́ hmm. tí n bá ń gbá yín láyín lá èmi èmi tí yó Saheed kọ́lọ́ ra bàbá fún wa. Indirisi kí kí kí Alani kí kí Àyìnlá kí Àyìnlá kí n mọ gbọ́ báyìí. àkábíyèsí orin Saheed mi nkókó sàbí orin ìdágàmù ìdí àwọn èdè bàbá Idiri ń máa ọkùnrin náà ńlá kàbìtì kàbìtì. Hmm. bàbá mọ́kànrin ìsanwó onílù kò máa pariwo ẹjọ́ máa lọ lábẹ́nú hmm. nítorí àwọn tèmi kan lè gbọ́n tí mo fẹ́ wí èmi ò lọ́ta láàrin àwọn ọmọọba gbogbo wa ilé kan sára wà ní tiwa tá à ń jayé lábẹ́ ọ̀mbrẹ́là ọ̀bùnrin ṣùgbọ́n kálukú lọ́mọ tó ń ta lórin fàyè tọba lọ́la màrí ẹgbẹ́ yìí òògbẹ́ kọ́gbọ́n òṣùpá mi sáyìdì lójoojúmọ́ mi ń pe onídìrí alóba ibi òun lọ òkú jìnnà kò sọ̀rọ̀ kó má da ẹ̀ dúró kó má lọ́ọ́ de takun tó ní kẹrin má wọdò kó má jẹ́ pé wọ́n jọ ń lọ ni ó ti fàdúrà jagun dènà kú láàárẹ̀ lọ wá rí àwọn àgbààgbà bí ọmọ tuntun. ẹ dúró ẹ wọ́n ní mo wá rí ẹ̀yin àgbààgbà bí ọmọ. wọ́n làwọn gbádùn yín àwọn èèyàn gbádùn yín lórí social media lórí Facebook ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ẹ wọ́n ní Suskido ń bẹ ń bí ẹ bá rí Suskido lórí Facebook lọ́wọ́ sókè kan lè mọ̀ pé Suskido Suskido ló káwọ́ sókè ó káwọ́ sókè Idirisu Aloma jẹ́ yá ẹ̀ẹ́ olóńsà ló ẹ̀yin náà ẹ̀ ṣòṣèlú ṣùgbọ́n lábẹ́lẹ̀ ẹ ẹ ẹ à ń gbọ́ jíngù yín lọ́tún ló sì ní wá sí ń dùn gan ṣé ẹ Suskido ó ṣe jíngù fáwọn olóṣèlú ńgbà náà náà àbí o lè rántí jíngù tó ṣe fáwọn olóṣèlú ńgbà náà mọ́ dárúkọ pátì o jẹ́ ń gbọ́ jẹ́ ń gbọ́ bó ṣe kọ́. òfin ni pé gbogbo Ọ̀yọ́ náà ń pé bíkọ Ọ̀yọ́ láti ṣe gbogbo ń ta ṣe hmm. Ọ̀yọ́ ń bàdàn hmm. mo ní wípé gbogbo Ọ̀yọ́ náà ń pé hmm. talẹni tó dáa tó ọmọ olóore dáa wọn ní kájọ ṣe fún gbogbo Ọ̀yọ́ náà ní talẹ́ni tó dáa tó ẹ jẹ́ ká jọ fún un ọmọ olóore dà lẹni bàbá dàpọ̀ lámù ni dàpọ̀ lámù tó ń zọ. òun ló ṣe fún gbà náà àbí. kéétì ìwọlé gbogbo èèyàn fọ́ fún. Hmm. kéétì tẹ̀ka gbogbo ìlú ń tò. òun ló yẹ nípò tí gbogbo èèyàn ń fẹ́ o. Hmm. kò ní wá rẹ kọ́ lọ́n dàpọ̀ fún wa. o ṣeun àlọ́mọ ìwọ náà ń gbà tó gbógun lé ìwọ náà ó ṣe òṣèlú ó ṣe òṣèlú ṣùgbọ́n ó ṣe lábẹ́lẹ̀. àṣejíǹkù fún olóṣèlú tó pọ̀. ẹ̀ ta ló wá ṣe ń gbà náà tó rè gan. tó rè ẹ̀ ẹ̀ jìnnà ní UK ní UK náà wà o gbowó tó pọ̀ o. a bá sanwó ọ sanwó ìyẹn wọ studio fún ẹnjìnìá sí Mákindé nígbà hmm. yẹn mi ò wọ studio ara yóò máa lo bíi ten times ah. láti ọwọ́ ẹnjìnìá Arísíkọ́lá ní UK ní UK ngbà yẹn owó tó gbà tó lò. ah ohun yẹn ó milẹ̀. ó pọ̀ gan ó milẹ̀ ngbà yẹn ngbà yẹn. o sì mọ o pè mí o o pè mí orin wo ló kọ́ ngbà náà orin wo ló kọ́. akọrin tó lẹ́yìn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ wò ìpínlẹ̀ ọ̀yọ́ ibi tó gbọ́ngbọ́n sí hmm. ó máa gbé yàn kó lè gba wúrà lọ́wọ́ wa gbé pọ́nkẹ́lẹ́ fún wa kò jọ àwa lè Mákindé bẹ́ẹ̀ àwòdẹ́lẹ́tẹ̀ ohun tí ò síbẹ̀ o ká máa lọ tẹ̀sí ìlàbí fọwọ́ mú sèyí torí alágídí kò lè bá Tinubu pẹ̀tù ṣèjọba aláfi pé Mákindé ni ẹ dìbò fún kàǹfààní òkè kìyẹn ò lè tọ̀ wá o ìwọ ló kọ́ àtúnkọ́ pé ó kú ló kù <laughs> Ṣèyí Mákindé là máa dìbò fún hmm. wàhálà tàlàyé Tinubu ni yóò jà rẹ kò sáà níbẹ̀ bó ṣe máa jẹ́ sáà nìyẹn a ti fìmọ̀ ṣọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa gbèsè yìí nísàlẹ̀ Tinubu lókè ni <laughs> akọrin gangan. ní ìsìn mo ẹ̀yin ará iléeṣẹ́ ti rí báyìí mo sì ń pa ẹ ti ń padà bọ̀ ẹ ń padà bọ̀ ní ìsìn Idrisu jọ torí Ọlọ́run Instagram handle rẹ fóònù nọ́mbà ara àwọn èèyàn fẹ́ ni lọ́wọ́ ó yá gbọ́n. ẹ̀yin tèmi fẹ́ ní tí rí mi gbọ́ mi rí èmi náà ń pè ní ndírí ẹ̀kún ọmọ òṣùpá hmm. alábọ̀ òṣèrìn ọ̀bálọ́lá àkànbí hmm. wúrà òṣèré fojúnù ẹ̀wọ̀ òjò akuda abẹ́yìn bá lè bọ́ọ̀lù òdì tíá hmm. kẹ́ máa jẹ́ gbádùn oríṣiríṣi nìkan ní tíá indiria hmm. ló máa ọba lọ́ọ̀la tẹ agbéwá alùbáríkà lẹ́ni sí àfídíò orin wa. indiria ló máa ọba lọ́la. tẹ yóò gbé wa lọ́wọ́ kan. ó yá ó yá ó yá mò ń gbọ́ yín nọmba. kò ṣẹ̀ṣẹ̀ di pé wọ́n sọ wípé àwa là wà dún mọ́. instagram máa ń dùn mọ́ kọrin mọ́. bàbá ẹ̀yẹ pẹpẹ sọ́ọ̀kìdò ó máa gbé wá. sọ́ọ̀kìdò. kò pé méjì èmi gangan láyé fẹ́ gbọ́. sọ́ọ̀kìdò àbí ètò sọ́ọ̀kìdò orin mọ̀ ni. fóònù nọmba rẹ ó yá pé fóònù nọmba rẹ. 080 080 24 24 05 05 54 54 80 zero pé lẹ́ẹ̀kan sí. 080 080 five four 05 54 eight zero. Idirisu nọ́mbà rẹ. 080 080 71 19 19 16 one six eighty two ó yá pínlẹ̀ kan sí seventy one seven one nineteen nine sixteen eighty two. Mm-hmm. ẹ̀yin tẹ́ ẹ bá gẹ̀jẹ̀ lọ sórí Facebook ẹ rí ń bẹ̀ ẹ ṣe ojú òní tìyìn ojú òní tìyìn ó yá. ẹ̀yin èèyàn mi ẹ wò bó ṣe jẹ́lẹ̀ tí ń gbà òun bó ṣe jẹ́lẹ̀ tí gbà sí ń bọ̀ ẹ̀yin èèyàn tẹ́ bá mọ̀ ìpẹ́ yìí náà ẹ dágájíánu fújì competition bọ̀ twenty péré ni five thousand naira ní fọ́ọ̀mù tó bá tásìkò àmọ́ jẹ́ kẹ́ mọ̀ ètò ti wọnú ètò báyìí torí pé aláwọn àlejò pàtàkì kan tó fẹ́ sọ nǹkan tí ó ṣe wá láǹfààní tó fẹ́ sọ fún wa ẹ ètò ojú òní tì